ẹ kú dédé àkókò yìí o mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí onílé mo kí àlejò mo sì kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ní gúrùpù wa ní facebook tí àkọlé rẹ̀ ń jẹ́ àṣírí ìjìnlẹ̀ nípa àlálẹ́ àti ọ̀nà àbáyọ mo sì tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbàlagbà àti ọmọdé tí ẹ̀ ń pè wá lọ́lọ́kanòjọ̀kan tí ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wa fún onírúurú àlá tí à ń tú gbogbo àdúrà yín bẹ́ẹ̀ tí ń fẹ̀mí bẹ́ẹ̀ lọ́n fún wa adúpẹ́ fúlọ́run yóò máa ṣe lẹ́wà lórí yóò sì máa ṣe lé ẹ̀yin náà àti àwọn àrọ́mọdọ́mọ yín pẹ̀lú àgbà ọlọ́run àtẹ̀ṣe ọlọ́run adúpẹ́ ikúfẹ́ omi dúpẹ́ omi mọ́ lóore mo ti ń ṣe àwọn ẹ́písòdù kan bọ̀ so mo fẹ́ tẹ̀síwájú gbogbo ẹnikẹ́ni tó bá láàlá lákọ̀ọ́kọ́ kó nígbàgbọ́ wípé hmm, oore àti àánú ni ọlọ́run bá ṣe fóun kó mọ̀ ọ́ lóore nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò lálà tó já sí pé gbogbo nǹkan tí ìbá ṣẹlẹ̀ sí láburú kò ní lálà kò sì ní rí mẹ́síjì látọ̀dọ̀ ẹnikẹ́ni kí ni kúrúfì àwọn ẹni yìí ṣe ìwọ tó tún wọn lálà mọ̀ ọ́ lóore kó sì nígbàgbọ́ wípé àánú lórí gbà tó bá já sí pé láti wá mọ ìtumọ̀ àlá rẹ ni ìyẹn ni kó má dákẹ́lé lórí ọlọ́run ọba yìí sọ ẹrú rẹ nù yóò tọ́ sọ́nà lórí bó ti rìn tó sì fi mọ gbogbo ohun tí ó tó pamọ́ tó wà ní ìkọ̀kọ̀ nípa àlákàlà tó bá lá ẹ jẹ́ ká wò lápẹẹrẹ ẹnìkan lálà wípé wọ́n yìnbọn fún òun lójú àlá ẹ dákun kí ni ìtumọ̀ àlá yìí mo ti sọ mo ti sọ fídíò mo ti ṣe fídíò lónìrànràn lórí ohun tó jọ mọ́ báyìí jẹ́ kéèyàn lálà wípé wọ́n yìnbọn fún òun lójú àlá tó sì léwu gan ìtumọ̀ àlá yìí náà akọ àtabo ni nígbà míì ó dé máa ń wà varies torí pé ó nírúfẹ́ ìrìn àjò téèyàn bá rìn gbà míì tó máa ṣokùnfà kí wọ́n na ìbọn sí ó nírúfẹ́ tẹ́lómìn bá ń ṣe tó máa ṣokùnfà kí wọ́n na ìbọn sí tí irúfẹ́ àwọn méjì tí mo dárúkọ yìí bá lálàá báyìí eléyìí ó ń tọ́ka sí pé kán fura ẹni tí ò ṣiṣẹ́ tí ò dẹ̀rìn ní gbogbo ohun tó jẹ mọ́ ó ní ṣe pẹ̀lú ìbọn ló lè lárúfẹ́ àlábáyìí tí ó máa kó ìbẹ̀rù bá ẹ̀mí rẹ̀ torí pé téèyàn bá lárúfẹ́ àlábáyìí ó ń tọ́ka sí pé ewu ti súnmọ́ ẹni ewu kankan bẹ láyìíká ẹnìyẹn nígbà míì wọn bẹ tó jẹ́ sí pé tíyàn bá láláì irúfẹ́ àláyé kì í sábà wáyé látara ohun tí ó ti rí kọjá ó ń tọ́ka sí pé ohun tí ó ṣẹlẹ̀ ní kò pẹ́ kò pẹ́ tàbí ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni téèyàn bá lárúfẹ́ aláì pé wọ́n yìnbọn fóun kí wá ní ó ṣokùnfà kéèyàn lárúfẹ́ aláì lákọ̀ọ́kọ́ ó máa ń tọ́ka sí wípé bóyá ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ó ṣe àfọwọ́fà tí ọ̀rọ̀ rẹ̀ fi líìdì síbi pé wọ́n padà na ìbọn sí tí wọ́n yìnbọn fún ení ẹlẹ́kejì ó ṣeéṣe kẹ́ni wà ní pòsíṣàn kan kó máa fara ni àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ kó jásí pé kò sí ìgbà wákàtí táwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ máa ń ṣàdúrà fún èpè náà máa ń gbéṣẹ́ téèyàn bá ń bẹ nírú position báyìí tó sì ń lo position yẹn báyìí ó ṣe ṣe kírúfẹ́ níbẹ̀ máa lálàá pé wọ́n yìnbọn fún un lójú oru torí pé èpè tí ń gbà lọ́tọ̀dọ̀ àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ tí ò dùn wọ́n nínú yìí ó kọjá pé kí wọ́n wá yìnbọn fún lójú ayé bẹ́ẹ̀ sì ni tí ò bá múra yóò padà ṣubú ó sì lè ṣubú ara ìtumọ̀ aláìní ara ń pẹ́ ọlọ́mọ jẹ́ kí aláburúkú ṣẹlẹ̀ wá lára pẹ̀lú ògo ọlọ́run tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí lẹ́yìn fídíò yìí tàbí fẹ́ sọ nípa àlá tí ẹ fẹ́ mọ ìtumọ̀ àlá yẹn pè mí sórí mtn number mi zero seven zero three three two zero four four six three tàbí kẹ́ bá mi ṣá lórí whatsapp number mi zero eight zero nine five one eight nine zero seven five.